lọ́la àwọn aṣèyọ àbá àwọn aṣáyẹ àbá a. aṣíyà bíi Abdulkadir Jailani Ibrahim Iyad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní kí ni po ọlọ́ọ̀lọ́ mọ̀ po wọn ọlọ́ọ̀lọ́ mọ̀ po wọn صلى الله عليه وسلم سيوا قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله الليل جوانا تمي تو تو ونقماتهم ẹ gbọ́dọ̀ tó àwọn ojú ọ̀nà yẹlẹyẹlẹ kọ́ mọ́ mú yín sínà kó lójú ọ̀nà lọ. ànábì sallallahu alaihi wasallam sì ya ìlà kan sílẹ̀ ó tóbi ó lé léyìí lójú ọ̀nà ọlọ́run bá ti gbé ní wà lìjẹ́nà ó wá ya àwọn ìlà kéékèèké kéékèèké kéékèèké sápọ̀tù ìlà kéékèèké kéékèèké pọ̀ sápọ̀tù ó wá sọ pé wa hadhihi subul ńgbà táwọn ẹbí túmọ̀ ní iwájú ojú ọ̀nà kọ̀ọ̀kan ṣètọ́ nìkan wà bẹ́ẹ̀ tí ń pè ní lọ sínú náà torí rẹ̀ ojú ọ̀nà tẹ gbọ́dọ̀ gbà ní hadith ibn Mas'ud radiyallahu anhu sọrí délé ọ̀dọ̀ wa àmọ́ pé ṣéwù kan kí ni po rẹ̀ àwọn ọmọ àwọn onítọ́pọ̀ ọmọ náà lẹ́nìkan àbọ̀ ọmọ àlìjánà lẹ́nìkan àbí tọ́lọ̀ ọba bá pè lọ́mọ kíni ọmọ àlìjánà àbó pè lọ́mọ aná Abubakar ọmọ àlìjánà ni àbí ìsọmọ àlìjánà Umar ńkọ́ Uthman Ali Abu Jahal abu lahab tọ sọyẹ wa firawuna namurudu tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí a bá ní group ikú ọmọ anáni lápè lọ́mọ náà bẹ́ẹ̀ ni ìlànà àwọn sẹ́làfù rí ìta bá mọ̀ pé ọmọ àlìjẹ́nà ìta lẹ́rìí fún lápè lọ́mọ kínní ọmọ àlìjẹ́nà so ṣùgbọ́n fi ṣé òkú kan kínní kankan ọlọ́ọ̀lọ́mọ nọ́mbà lè kálukú so ṣùgbọ́n àwọn mọ̀ pé ìlànà tí onítọ̀rí kọ́ ń tọ̀ kí sílànà anabi sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n abdulkadir al-jailani yẹn nítorí sọ nínú biography rẹ̀ ó yàtọ̀ sí táwọn ìjọ ń pera kọ́ọ̀dìrí yà ń sè. nítorí wọ́n sọ nínú biography rẹ̀ ní gbàlù sunna ni nígbèsè ayé rẹ̀ tó sì fi kú orí manhaji imaamu ahmed lọ́wà nítorí pé abdulkadir jailani yẹn faqih min fuqaha al-hanabila olùmọ̀fíkìù ní nínú àwọn olùmọ̀fíkìù tó ń tẹ̀lé madhabu imam ahmed ó sì jọ́ kan nínú àwọn tó mọ̀ nípa sunna sunna wọn sì ló ṣe ń gbèsè ayé rẹ̀ torí ibn al-qayyim rahimahullah sọ̀rọ̀ rẹpẹtẹ nípa rẹ̀ ó ní gbèsè ayé rẹ̀ sunna ló tẹ̀lé so ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ń pera àwọn ẹni tí ń tẹ̀lé wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mọ̀ lẹ́sẹ̀ òun náà láwọn àtìsí tó ṣe ṣùgbọ́n tí ò tó tí wọ́n ń kó ṣe torí pé tí wọ́n ka síra àwọn Qadiriyya àwọn ní síra kan tó ń pè ní al-Fuyudat ar-Rabbaniyya ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ wọ́n ní Abdul Qadir ló sọ wàláhì kófòr kófòr kófòr ló kúnnù síra bíbi tí wọ́n ti lọ Abdul Qadir sọ pé èmi lọ́lọ́run èmi ni ẹni tó la Musa èmi ni ẹni tó mú kí ọ̀nà tẹ́rì èmi ni ẹni tó mú kí Ibrahim kí náà ọmọ jo èmi ni ta ń bọ̀ lọ́lọ́run wa wa ọlọ́run wa dà ọlọ́run sùn máa nígbà tó bá jẹ́ pé wọ́n ni ìwọ́ ni ìwọ́ ló ṣe gbogbo ẹ̀ àbí òye wa so torí ẹ̀ ilé wọn pè ṣàfàhátù sùfìyà ìsọkúsọ dáradá kàkàtà àwọn sùfìnù eléyìí wọn lọ mọ Abdulkadir lẹ́sẹ̀ òun náà láwọn àtìsí tó ṣe ṣùgbọ́n kò sọ́ọ́dín táwọn ń pè yàtọ̀ sí Ahmadu Tijani tó ti kọ́kọ́ tíra Jawahirul Maani àbọ̀ pàpẹ́ kọ́rin àbí wọ́n kọ́ kàásì létí gbogbo ètò wọn wí òun náà sì gbọ́ ọgbà wọlé ẹ kàwé ìyàwó kẹwò ń tọ́ wà mí. tó ń torí ẹ̀ torí kọ́lá anábì mu wa níta anábì sallallahu alaihi wasallam mu wa ó clear sí wa àbí ó clear sí wa ẹ̀dá kò sí torí kọ́ clear kò sí torí kọ́ tó clear náà tórókù náà àwọn sòfíà kò sí tó clear àwọn àṣírí kan máa bẹ́ńbẹ́ tó ṣe pé àwọn khawasul khawas àwọn ní máa mà ẹ̀dá kò kí wọ́n wà nù Islam tá anábì mu wa tó ṣe pé àfàwọn kan tọ́wà kò sí sẹ́yìn ló wù wá ni àbí tí wọ́n kàn máa kó wa mẹ́rin náà sọ́kẹ́ afọ́ akẹlẹ̀ bẹ́ẹ̀ báyìí ó ti sáré gbágbádá rẹ sí gbọ̀ngbọ̀ àlùbáríkà ṣé wù wá ọmọ afikẹlẹ̀ bẹ́ẹ̀ nìkan rájú ọlọ́mọdé ọpọlọwọ́ dorí kodò náà nàmbà fọ́ aleykum salaam. wà. Nínú ọ̀nà sí àwọn ẹni tó ti dé bàbá àwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń gbà wọ́n fi ṣe dáwọ́ àwọn sí ìgbà. Alhamdulilayi, àkọ́kọ́ ni pé wọ́n ní kí ni pàápàá dáwà tọ́lọ̀ ọba tọ́lọ̀ àwọn ànábì láti ṣe kí sì ni dáwà dánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe tó clear bí ó clear tó clear sí ní ṣé dáwà yẹn clear bí ó clear dáwà yẹn ni tawhid ntọ́lọ̀ ọba tó ti torí rẹ̀ rán gbogbo jíṣẹ́ tó ti jẹ́ pé náà ló ti torí rẹ̀ dá wa náà ni tawhid wa ma khalaqul jinna wal insa illa ọlọ́run ló wọ̀ dáhùn àlùjáná àtàwọn èèyàn torí nǹkan míì àfi torí kún lè máa ṣeun. ìlàlẹ̀ àbùdùn ibn abbas radiyallahu anhuma wọ́n túmọ̀ rẹ̀ pé gbogbo fìtẹ́ bá ti rí náà kúránì wa qada rabbuka alla ta'budu illa iyyah wa'budu allaha wa la tushriku bihi shay'a pé gbogbo fìtẹ́ bá ti rí gbogbo ya'budun u'budu allaha gbogbo fìtẹ́ bá ti rí ìtumọ̀ rẹ̀ ní pé kíni wàhídùlá ẹ̀sọ́ lọ́n láàṣọ torí kò sí túmọ̀ sí pé òun ti lọ́n lópin ìgbà tí ọba jẹ́ pọ̀ nìkan ló ń sìn ẹni tí ń sin lọ́n títún sin kan mí pẹ̀lú ọlọ́run sólùsìn lọ́n ni kì í sólùsìn lọ́n torí rẹ̀ tòwíì ni ọlọ́run fi rán àwọn ànábì lọ́lọ́run ti torí rẹ̀ dá wa àwọn ànábì nǹkan ọlọ́run wọ́n lọ́kọ́ bàtínà fi kulli ẹ máa sin lọ́ọ̀lọ́ nìkan ẹ sì jìnnà sí gbogbo òsì eléyìí ni dáwà tọ́lọ̀ fi ran gbogbo òjíṣẹ́ tèmi bá fẹ́ jẹ́ níjọ́ ọmọ pèpè tí wọ́n bá fẹ́ jẹ́ níjọ́ ọmọ pèpè kí lá pèpè lọ sí díẹ̀ tọ̀hìn nítorí pé títọ̀ hídì bá ń bẹ gbogbo àtìsé yòókù sẹ́pẹ́rẹ́ torí títọ̀ hídì bá ń bẹ òní ṣe ṣírk àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́ọ̀ bá ti wá ṣe ṣírk sọ́lọ́rọ̀ bá wa gbogbo àtìsé míì tó lè ṣe láyé yìí bá أي بنتي ترى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشك بي شيئا لأتيتك بقرابها مغفرة الله بقى صلى حديث تو أن سنن الترمذي إرام النبي آدم تو بين توفي tọpọ tó wúwo tọdà bí gbogbo lẹ tó gbé wá bèmí Ọlọ́run bá jọ gbẹndẹ alùpùpù yàmà láti ṣe ṣùgbọ́n tó ti pé ńgbà tó pàdé èmi ọlọ́run gbogbo àti ṣe yẹn kò sí ìṣẹ̀bọ sẹ́mi ọlọ́run ọba nínú ẹ̀ màá gbé ntọ́fẹ̀ tó tóbi tó wúwo tó bílẹ̀ ti ṣe tó yẹn wá pàdé rẹ̀ láforíjì. eléyìí bá ti ké tawhid tawhid tawhid eléyìí ni bàbá gbogbo nǹkan tí tawhid bá ń bẹ kò sórí ibú tí ọba tí tawhid orí ibú tẹ̀ bẹ̀rẹ̀ ni. torí rẹ̀ aládìsí kan hadith sahibil bitaqa hadith sahibil bitaqa hadith arákùnrin. ọkùnrin oníwèé pọ́nbélé oníwèé pélébé ìyẹn ni pé hadith yóò ní id card wọ́n ní ẹnì o ó mú àjọ gbẹ̀ndà òkè àwọn hadith yẹn fẹsẹ̀ rìn lẹ̀ ó mú àjọ gbẹ̀ndà òkè àwọn àtìsí ti pọ̀ jù wọ́n máa gbé sórí òsùn wọ́n máa gbé sórí òsùn wọ́n máa gbé sórí òsùn wọ́n òun ti òun sì gbé òun so ṣùgbọ́n gbà ọba ti sọ̀rọ̀ ìtinú tí rò pinnu náà wọ́n sí ọlọ́wọ́ bá ní ó ní nǹkan kan lọ́dọ̀ ọ̀nà ni la ilaha illallah ọgbà gbọ́ lódodo òfi ṣiṣẹ́ sẹ́wọ́kí la ilaha illallah kọ́kọ́rọ́ àlùjánnà ni. ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹtí wí la ilaha illallah ni ó wúlò fún. àwọn agbẹ́ nǹkan kú wí la ilaha illallah kù ṣé gbogbo ẹtí wọ́n bá wí náà ni ó wà àlùjánnà. gbogbo kọ́kọ́rọ́ ni máa sílẹ̀kùn àmọ́ téyìn rẹ̀ ọba ṣe déédéé ṣé yóò náà torí rẹ̀ ló ti jẹ́ pé la ilaha illallah ó ní májẹ̀mú ẹnìkan ní tí wọ́n sọdún ogún eégún wọ́n sọdún orò ibi tí wọ́n ti ń pe wọ́n ń pe babalóró wọ́n ń pe eégún wọ́n ń pòṣe òòṣà eégún ìpè dá wọn lóhùn kọ́ gbẹ́bọ́ làgbọ̀n kan bá jábọ́ ibi tí àgbà ti jábọ́ wọ́n kóró wọ́n pé gún o ọ̀rọ̀ ilá ilá ìlàlá sẹ́mi pẹ́rù bá ọ̀rọ̀ ilá sẹ́mi ilá ìlàlá wúlò fọ́ dàrán. wọ́n ti ń pe tọ́sí ń pe baba kò ọmọ pé àgbọn jàbọ̀ tẹ̀sí mọ̀ pé àgbọn tóbi díẹ̀ nígbà tó ọba láìlà ṣé láìlà ìlọ̀lá ó wúlò fọ́ daran kò wúlò fún torí bo lọ́ba ibi títí ń sẹ̀ bọ̀ lọ ẹ mọye mùsùlùmí lórí ń tí nǹkan kan bá bá láìlà ni ọ wo tó ń torí ló ṣe jẹ́ pé láìlà wa ma min miftahin illa wa lahu atnan gbogbo kọ́kọ́rọ́ tẹ̀rí ọgbọ́dọ̀ lé téyìn rẹ bá ṣe déédéé yóò sì ó sì ti hàn sí gbogbo wa náà lónìí lọ́rọ̀ kọ́kọ́rọ́ nìsí tọ́ba lọ́rọ̀ kọ́kọ́rọ́ tí wọ́n bá gbẹ dáa sọ̀rọ̀ pé tọ́ba fi sídìí ilẹ̀kùn á ṣebí wọ́n ti sẹ́tì ẹ̀ ẹ̀kọ́ ó fè tó mú wá síbi wọ́n wá fi tuntun wọ́n fi sọ̀hún so wọ́n ti computerize ẹ̀ yóò gé dáadáa bí tí wọ́n ti ṣe wà so nígbà tó bá mú détí òsílẹ̀kùn ó mú padà bó ní mú padà ó mú padà àmọ́ tó bá sọ pé kọ́kọ́rọ́ fún mi ọgbọ́dọ̀ sàdá yọ kan àbí òní kan lẹ̀kùn ó ti àbí òní ti kò ní sí tó bẹ́ẹ̀ náà ní la ilaha illallah torí ẹ̀ ọlọ́wọ́ bá wá ní ní nǹkan kan tó ṣe pamọ́ sọ̀dọ̀ la ilaha illallah ọgbà gbọ́ òfin ṣiṣẹ́ torí ẹlẹ́sìn rí anábìrin fi má jẹ̀mú sí pé máa ń kọ́ la ilaha illallah yabẹ̀tẹ́ bihi wajhallah ẹni tó wí la ilaha illallah tí fi ń wá khalisan min qalbihi nínú àdìsí mi tó bá wí tó ti àkọ́kọ́ rẹ̀ látọkàn rẹ̀ yóò wúlò fún un. kéésì pé la ilaha illallah lásán àwọn èèyàn náà jókòó wọn ṣe la ilaha illallah la ilaha illallah kò ní wúlò fún wọn torí pé ní tí wọ́n ṣe yẹn takùtà nẹ́bí sallallahu alaihi wasallam kàn tẹ̀ra wọn jẹ lásán. wọn á ní oní kankan kí ni ọba di la ilaha illallah tọ́gbà gbọ́ lódodo ọlọ́wọ́ bá wọn àìpé kí wọ́n wọ́n gbé sí apá kejì òṣùwọ̀n sẹ́wọ̀n pé gbogbo àìdá rẹ̀ wọ́n gbé sí wọ́n gbé sí wọ́n gbé sí ẹ̀rú ti bá wọ́n gbé láìláì lọ́lá ọ̀sí báyìí láìláì lọ́lá tẹ̀wọ̀n ju gbogbo àṣìṣe tó lọ. báyìí ni ó ti wà àlùjánnà sórí ẹ̀rọ ti pé at-tawhid at-tawhid at-tawhid ọdún mélòó lẹ́ẹ̀ mọ̀tánù ti Mẹ́kà kótó lọ Mẹ́dínà ọdún mélòó ọdún mẹ́tàlá ọdún mélòó lànà gbogbo ìgbà tó fi wá mọ́kà yẹn ẹni fi ń pèpè lọ sí ìdìtọ̀hì. tọ́ títọ̀ hídọ̀ bá pàtàkì sábẹ́ ó bẹ́ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ torí délé eléyìí ní dáwà tí anabi sallallahu alaihi wasallam pé gbogbo anabi pátá tọ̀hídì yẹn lọ́dájà rẹ̀ láàrin anabi Nuh ya èèyàn rẹ̀ mi tó wọ́n bu wọ́n ní iná lánàá rọ́ọ̀kì ní sàfáhàtì àgọ̀ ni ọ́ ṣé wàá ti kó ponú abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n bu torí pópò wọn lọ sí di la ilaha illallah anabi hud ona nafsi shay ya qawmi abudullaha ma lakum min ilahin ghayru ẹ̀ka suratul araf gbogbo anabi kọ̀ọ̀kan ya kọ́ọ̀mù ẹ̀bùdù lọ ẹ̀yin èèyàn mẹ́rin sí lọ́ọ̀bá lónìí kan máa lẹ́kùn mí ìlàhìn ghayru ẹ̀ lọ́ba tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àbọ̀ nìkan eléyìí ní táwọn anábì tó pè lọ sídìí rẹ̀. tọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ wá sọ pé ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ yẹn báwo ló ṣe lè wúlò fẹ́sìn Islam láti ṣàlàyé rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ṣe níjó ni so bó ṣe lè wúlò fẹ́sìn Islam ọ̀pọ̀ àwọn míì wà tó hàn àwọn míì wà tó ti kó nídìí àlàyé àtàlàyé gbogbo ẹ̀ so nínú ètò ó hàn oníbi islam lápẹjúwe anídìí kọjá pé àwọn náà lẹ́ni tó lè tọ́jú wa tá a rẹ̀ bá ń ṣe wa nínú àwọn mùsùlùmí ọkàn wa balẹ̀ síra wa àbí ó balẹ̀ síra wa ṣé bọ́kàn wa ti balẹ̀ síra wa ló balẹ̀ sí kèfèrí kò balẹ̀ sí torí pé kèfèrí wọ́n wá ọ̀nà ni níṣẹ́ ẹgbẹ́ àfa kan ara rẹ̀ ọ̀ya wọ́n sì máa fọ́ àwọn pé tọ́ òótọ́ ti ń sọ kò jẹ́ káwọn ọlọ́mọ lẹ́yìn tọ́ wọ́n á gbé ara rẹ̀ ọ̀ya inú lásán ní ọrùn wọ́n rọ̀ ọ̀rọ̀ kú rọ́ọ̀sì ń kù yóò kú kíákíá àbí wọn ní rọ́ọ̀sì wọ́n ń ló fi pé Sheikh Muqbil al rahimahullah nínú àwọn àfáà tó ń tan Yaman nínú àwọn tó ní Jami'a ni. àfáà yẹn wọ́n di kan lọ sí lọ gbé ìwé ìwé tá a ti ka ìyàwó wọn lọ́kọ ìyàwó wọn èso lòdò ń lọ́kọ wíwùn ọ sọ ìtàn bọ́kọ àwọn ti sẹ́láìsì mẹ́sì gba amẹ́ríkà nínú tó wá kọ ni pé nígbà tí gbogbo èèyàn wá tí wọ́n ń kí afáàyàn lamẹ́ríkà náà gbogbo mùsùlùmí wọn sá wá torí pé náà àwọn àpá àgbà tọ́tàn súnà kàlá ayé ní ìní Sheikh Muqbil Al-Wadi'i wa nígbà tí gbogbo èèyàn wá wá àwọn tó wà lọ́sibítù yẹn wọ́n á mú kí wíwá táwọn èèyàn wá àwọn mú fúradá ni pé ta lélẹ́yìn náà ni wọ́n béèrè ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ gbọ́n o àfáwọn agbani àà ẹ̀ka jẹ́ wọ́n pàdánù wọ́n á bí ẹnìkan léèrè inú wọn pé ta lélẹ́ yìí náà tí gbogbo èèyàn sì wá ń kí sẹ́lù rẹ̀ lọ́wọ́ ni wọ́n ní àà kọ̀mídìà kọ̀mídìà ńlá kan ní máa pààyàn lẹ́rìn yá máa nì apanilẹ́rìn nì wọ́n á ní kí ló dé tí ńgbà tí àwọn òyìnbó yẹn kọ́ yìí wọ́n á ní kí ló dé tẹ̀ fi wíbẹ̀ sẹ́ẹ̀rí pé rọ́ọ̀lẹ́ torí pé tọ́mọ àwọn ọkọ̀ afa islam ni abájọ tí gbogbo èèyàn ń wá wọn kàn da oògùn orú máa ń kùn ni. eléyìí túmọ̀ sí pé tá a bá ní mùsùlùmí sọ́mọ̀ nípa ẹ̀sẹ̀ ìgbọ̀n tó jẹ́ pé ó lè fún mùsùlùmí lóògùn ńgbà tára rẹ̀ ọ̀bá yá àláfíà ń bẹ àbí ọ̀sá láàfíà àláfíà ń bẹ ẹ̀yin náà wọ ọ̀pọ̀lọpọ̀ hospital lónìí tẹ́ ẹ bá lọ sọ́sọ́ hospital wọ́n sọ pé nítorí pé o ti jẹ́ mùsùlùmí ìwọ charge tí wọ́n á ṣe fún ọ yọ yàtọ̀ àbí kò ní yàtọ̀ yọ yàtọ̀ tọ̀tẹ̀ bá sì tọ́sítù tó bá jẹ́ pé àwọn ẹni tí ó tọ́jú ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni wọ́n ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nu wọn yóò rí ọkọ àfààní ọ nígbà tó bá fẹ́ kó ògùn fọ yóò nìkan gba jésù nu gbèsè ayé rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó tẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ yóò nìkan gba jésù nu gbèsè ayé rẹ̀ ìwọ sì máa fi iye pẹ́yìn lẹ̀ tí gba jésù nu gbèsè ayé yìí torí tẹ́ bá gba jésù nu gbèsè ayé ó ti yẹ kẹ́ ẹ di mùsùlùmí tó tètèlè ń bá kógun fún ọyọ kó o mú láì ká dáadáa torí pé ńgbà tọrọ bá ti ṣẹlẹ̀ báwọn tọrọ bá ká dáadáa ní ọba di pé tọ yọ kọ̀ọ̀kọ́ kó fún ọ so torí délé a nídìí mùsùlùmí lágbọ̀n bẹ́ẹ̀ bákan náà ẹ̀yin tẹ̀ ń kọ́ nípa chemistry nǹkan kan a nídìí yín nísìnyí ẹ̀rí pé máa béèrè ike coca-cola ṣé ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ torí wọ́n fi kinní kan sí nígbà tí wọ́n bá kọ́ nípa bó wọ́n ṣe ń ṣe ọkọ ní yunifásitì tó ń ṣiṣẹ́ ń lé iṣẹ́ coca-cola a lè gbé tẹ sọ̀búrú léèrè sọ́ba mu àbí ọba mu fa so níwọ̀n tó máa fẹ́ kókò ah, kúkò sí ọ ẹ máa béèrè ẹlòmíràn pé close up close up yóò pe ọ̀ràn ẹlẹ́dẹ̀ wọn fi sí àwọn ọ̀mà àwọn olè sọ pé ẹ má lo close up àbí òye wa tọwọ́ tí wọ́n bá kọ́ nípa bí wọ́n ṣe ń ṣe close up tó bá pẹ́ pẹ́ pẹ́ ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ sí lódodo sọ̀rọ̀ pé wọ́n lè sọ fún ọ pé kọ̀ bá mu àbí kọ́ ni sọ àǹfààní rẹ nu ẹ wá sọ pé gbogbo yẹn kí ó lásán náà ní kó ké ṣé wọ́n gbé wá bá wa mọ́tíláṣí ni kó kúkú ní gbé wá bá wa àmọ́ wọ ìwọ representative Islam bẹ́ẹ̀ yẹn ìwọ ò lè ṣiṣẹ́ láti sọ pé kíní yìí o á sọ fún àwọn mùsùlùmí kan má rà sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá béèrè ẹ láwọn kan bóun ni wọ́n ti tako ìlànà anabi sallallahu alaihi wasallam gbogbo jama láì dárúkọ gbogbo ẹni tí o bá ti sí lórí dánàbí fún àwọn sábẹ ẹlẹ lórí rẹ̀ kò jẹ́ kó wà lórí kíni lórí sunna gbogbo jama pátákáàfà tí o bá ti jẹ́ pé dánàbí fún àwọn sábẹ rẹ̀ lórí rẹ̀ lọ kò sí lórí sunna ntí kálukú sì fi tako súnà ó póríṣiríṣi lè tó ṣe pé kò sásìkò fún láti ṣẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ so ṣùgbọ́n kí ni wàhálà kí ni wàhálà ṣé kí n jẹ́ jẹ́ máa kàn lọ́jà ni àbí kí n jẹ́ ọmọ lẹ́yìn ànábì náà ẹ dákun ẹ dáhùn á kí ni wàhálà náà rí ṣé wọn kàn máa dára rẹ láwọn tó bá gbogbo àsìkò rẹ jẹ àti àsìkò tá a ní láyé fẹ́ àbọ̀ ha ní wọn kọ́kọ́ ṣe ìranù kan lọ náà kótó gbọ́ọ̀rọ̀ ní wọn padà wá kíkẹ́ ẹ̀ mọ́ wá ríran báyìí nísìn ẹjẹ́ àmọ́tara àwọn kan tó ti sìnà ọ̀pọ̀gbọ́n. alimami rọ̀zi tó jẹ́ àfa àgbà nínú àwọn oní usul àfa nínú àwọn tafsir ó ní a ti ṣe ìwádìí tó pọ̀ torí pé nínú ká ní ọpọlọ ká máa jiyàn kò sẹ́ni tó fẹ́ so nínú àwọn tó ń kí philosophy ọ̀nà tọ̀hídì nù nínú aburú tó wà nínú àwọn ìwé tán translate nù torí wọn àwọn translate philosophy àwọn Greek yẹn wọ́n kì bọ́nú tọ̀hídì èyí sì yẹ. so iná wa bí nǹkan kẹta ń pè ní fankolat kí ni fankolat fẹ́ nkultum kulna fẹ́ nkultum kulna tẹ́ bá wí wa náà dáhùn tẹ́ bá tún wí wa tún dáhùn tẹ́ bá tún wí wa tún dáhùn. so ó ní nìhayatu iqdamil uquli iqalu wà á. آخر سعي العالمين ضلال ولم نستفد من بحثنا طول أمرنا سوى أن جمعنا فيه القيل وقالوا. oni gbogbo mo lè mo lè pe ọpọlọ ìpadà ajá sínú tàkúté ni ó gbogbo ìyànjú àwọn èèyàn tí wọn bá ń gbà tó bá ti lè takò tó lọ́wọ́ tó takò ìsìn náà ni ó ní gbogbo ìwádìí wa tá a wá ṣe ń gbèsè àyè wa yìí náà ẹ tẹ bá wí báyìí àwọn náà dáhùn tẹ bá wí báyìí àwọn náà dáhùn tẹ kọ́ pọlọ lásán ni alukóni ti yanjú ọ̀rọ̀ ọfẹ sọ kó lọọ bọ ọ̀kan ṣoṣo ni qul huwa Allahu ahad ó tó àbí òtò ó tó àwọn àjòkò wa pé inna Allaha wahid law lam yakun wahidan lakana mutaaddidan law kana mutaaddidan lama wajadat al-makhluqat ama waqad wajadat yaani yaani ṣé qul huwa Allahu ti tó qul huwa ahad tó tó àbí òtò láti fi sọ pọkàn ṣoṣo lọlọ ọwọ abẹrẹ pé ọkàn ṣoṣo lọlọ tí ọba jọkàn ṣoṣo kọ bá pọ tọba lọ pọ ni kọ bá ti dáhùn ẹ̀dá tí ọba ti dáhùn ẹ̀dá. ká sọ kúlù wọn lọ ọ àdó ti tó wa ó ní gbogbo ń tá wa kójọ náà ń gbèsè ayé wa kò sí nǹkan mẹ́jọ pé wọ́n wí bá àwọn náà ti dáhùn wọ́n wí bá àwọn náà ti dáhùn and then what. so bẹ́ẹ̀ náà ni ẹja tẹ̀lé sunnah anabi sallallahu alayhi wa sallam sunnah aláfíà sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. súnà àlàáfíà ń bẹ̀ẹ̀ lọ́nà wò ní ìsìtì wọn bá ń tẹ̀lé súnà ta ni ó mọ̀ ta ni ó mọ̀ ọ̀pọ̀ wá mítìn mítìn wò. nàá sẹ́wọ̀n pé we have an ideology tọ́jú à ń defend táàmù àti ndínkù wàhálà ni àbí òye wa tọrọ ẹnìkan ọ̀wá tààlìm. kọ́ wá wá wá forí ààrẹ bọ́ọ̀ bá wá forí forí ó mọ̀ pé mo rò yé ẹ̀hẹ́n alájà ń bẹ nu súnà àbí òsì ń bẹ ń bẹ ń bẹ. tòtòrí pé àwọn ọdẹ lórí ẹnìkan sọ gbogbo lọ́wọ́ táwọn tó ń bá yẹn ah. so nígbà tó ti gbọ́ àgbọ̀ yí ẹ̀sìn Islam àbí so bóyá ńgbà tó rélé yẹn wọ́n ń láti convince àbí bẹ́ẹ̀ kọ́ ni so ẹni tí ń tẹ̀lé súnà kò sí ń tọ́ sọ lápá sọ lẹ́sẹ̀ oríṣi mi kan tí afọ sọ fún yín pé tú láti wé láwọn àti. ta ló sọ fún ọ pé dandan nu súnà máa dé fìlà. níta kan sọ ni pé mẹ́jẹ ṣòkòtò rẹ wọlẹ̀ fa anabi anabi tó ń torí délé ṣé àlàáfíà ń bẹ nu súnà àbí òsì ó ń bẹ ń bẹ bá ti náà àwọn ará ilé èèyàn tí wọ́n jóbìnrin séèyàn lè síwájú wọn kírun tí wàá sọkùnrin irú òrùn wo ni lárí ràn ara yẹn kí ló dé tẹ̀yàn lọ mọ́tíláṣí. tọ́ba jẹ́ pé náà mi béèrè tó wúlò ní béèrè tó wúlò ní alákọ̀ ìbéèrè yẹn ó lórí pé wọ́n yá òjò rọ̀ njọ́ yẹ sọnù pé òjò rọ̀ torí nàbí wa sallallahu alaihi tójú bá rọ̀ káwọn ní kó sọ báwọn yàn pé kó kírun lé òjò rọ̀ àlè mọ́sálásí yẹ ẹ lè síwájú wọn kírun àmọ́ tó bá yẹ pé ìyàwó lèyàn fẹ́ bá kírun sẹ́mi pé èèyàn kan nìyàwó fẹ́ dé àwọn rẹ̀ bá pé mẹ́rin àbí méjì àbí mẹ́ta tó bá pé ìyàwó kan lẹ́fẹ̀ẹ́ jọ kírun kò gbọ́dọ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń ti pé ìyàwó rẹ̀ ẹ̀yìn rẹ ní odò tó tó bá jẹ́ pé wọ́n ara lè pọ̀ tí wọ́n jóbìnrin wọ́n tò sẹ́yìn èèyàn èèyàn wà wájú wọn kò sí tó burú mbẹ náà number six aleykum salaam. Thank you alhamdulilayi wọ́n ní wọ́n máa tọrọ lọ́dọ̀ àwọn gbà mí pé káwọn ó kí ẹ̀wù tòkè bọ́nù ṣòkòtò so káwọn ó sì jẹ́ pé bóyá àwọn á dúró dáadáa kọ̀dájú kí wọ́n ní kẹ́ ẹ dé táì tọ̀ tí wọ́n bá ní kẹ́ ẹ dé táì tí wọ́n bá ní kẹ́ ẹ tọ́kìn so lópin ìgbà tó bá ti jẹ́ pé ṣòkòtò yóò fún débi kí wọ́n máa rí ṣépù díyín tó à ń bẹ lọ́nkọ́ má burú. náà bọ́ọ̀lì kìíní ẹ yóò dá sókòtò tó ń da tí wọ́n fi lé rí ṣépù àbí wọ́n ti sọ pọ́ gbọ́dọ̀ wọ́n ò ní sọ pọ́ gbọ́dọ̀ kù ẹ̀hán tó kéèyàn dá torí pé inú Islam kò burú kọ́ ọ̀wọ́ bóyá ṣẹ́ẹ̀tì. bóyá kọ́ wọ sokoto àmọ́ Islam fi àwọn prestos kan lélẹ̀ gbogbo ẹ̀wù tó bá ọ̀kọ́ mọ́ débi pé wọ́n ara rẹ̀ àbí òye wa ẹ̀hẹ́n tó bá tí yọ jẹ́ pé kìí ṣe pé bí ara rẹ̀ ti máa náà wọ́n sábà ti wọ̀ láti àbí òye wa kò sí tó burú de okùn bí ìbá ti pé nù ìmúrò òyìnbó ni torí pé ara tí mùsùlùmí ọmọ gbọ́ yé náà nù pé ìgbà táwọn gba ẹ̀kọ́ yẹn wọ́n tún gba àtẹ òyìnbó mu kí ló burú nu kẹ́ ẹ máa wá gbádà lọ yunifásitì dáńsíkí kí ló burú mẹ́ bùbá àti sọ̀rọ̀ kò sí tó burú mẹ́ ìwé láwọn àní lọ kíláàsì kò sí tó burú mẹ́ torí pé ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ni múra bí kò sì gbà táwọn gbẹ̀kọ́ yẹn wọ́n tún gba àtẹ òyìnbó mọ́ tó ṣẹlẹ̀ nu kẹ́ bó ti jẹ́ pé ìgbà tí òyìnbó dín tó kó tó kó dé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ gbẹ̀sìn rẹ̀ ike ibi tó làjú wà nù torí pé àti òyìnbó náà sọ̀rọ̀ nígbà tán kọ́ dé wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ àwọn ẹ gbọ́dọ̀ máa ṣe bí àwọn èèyàn Great Britain kẹ́ ẹ máa wẹ̀wù bí wọn kẹ́ ìran máa lọ bí tó ń lọ tó ń ti báyọ̀ lọ ṣọ́ọ̀ṣì wọ́n dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣọ́ọ̀ṣì ní skul ti bẹ̀rẹ̀ sọ nítorí délé tí mo fẹ́ fà yọ̀ mẹ́rin pé sábà ní kò di okùn márùn-ún wọ́n má fi fúnra rẹ̀ rán dáindáin àbí òye wa sòtò bá ti ṣe tí wọ́n ti torí rẹ̀ pé kò fokùn sọ́rùn yọ ọkùn yẹn kù àbí òye wa ọ̀sẹ̀ kò ṣe torí pé àwọn òyìnbó gan fún àwọn ọmọ tó mọ okùn yẹn torí pé ọ̀sẹ̀lẹ̀ rí lójú ogun kan táwọn kan de okùn yẹn mọ́rùn àti gbáńtú àti nǹkan àtà tó àwọn bọ́ ọmọ tó mọ okùn tí wọ́n ń de mọ́rùn ọlọ́run mẹ́jẹ àdókùn mọ́rùn náà náà nàmbà sẹ́fẹ̀n. Aleykum salaam. Thank you alhamdulilayi èèyàn ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn látàrí kí ọmọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ náà la sì ti ń kọ́ yìí àbí òye wa ẹ̀kọ́ náà la ti ń kọ́ yìí gbogbo ẹni tí máa ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀rí pé díẹ̀ díẹ̀ náà lèèyàn máa ń mà díẹ̀ díẹ̀ lèèyàn máa ń mà tí màá yọ bìtì tó pọ̀ so bẹ́ẹ̀ náà ni látàrí pé wọ́n tún wà ń lé ẹ̀kọ́ èèyàn tún máa kọ́ nǹkan púpọ̀ so ṣírkù ètò tóbi ó lè ti máa yọ̀yàn kúrò nínú islam òun náà sì lè tó ṣe pé téèyàn bá ṣe ọlọ́run ti ṣe wíwà àlùjánnà léèwọ̀ fún yàn òun náà sì lè tó ṣe pé téèyàn bá ṣe gbogbo sẹ́ẹ̀rì yẹn bàjẹ́ so wọn ni ká sẹ́ẹ̀rì nǹkankan nínú tó jẹ́ tọ́lọ̀ nínú ìjọsìn ká sẹ́ẹ̀rì rẹ lọ́sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ̀lọ̀ bí ká kírun fẹ́ lómi tó yàtọ̀ sọ̀lọ̀ bí ká máa pe ẹlòmíì tó yàtọ̀ sọ̀lọ̀ bí ká máa bẹ̀rù ẹlòmíì tó yàtọ̀ sọ̀lọ̀ bí ká dúnbú ẹran lórúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ̀lọ̀ bí bí bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ eléyìí ni wọ́n ń pè ní sẹ̀bọ̀ tó tóbi. nínú rẹ̀ náà ni pé kéèyàn pe ẹlòmíì tó yàtọ̀ sọ̀lọ̀. sọ àmọ́ ṣírùkù tó kéré òun bẹ nú ọ̀rọ̀ àti sẹ́. bí ká sọ pé tọ́lọ̀ àtiwọ́ bá fẹ́ yóò ṣèṣe tọ́lọ̀ àtiwọ́ bá fẹ́ yóò ṣèṣe tọ́lọ̀ àti wọ́n bá fẹ́ yóò ṣe ṣe ṣírkù ni àmọ́ ṣírkù kékeré tí ọba ti tọ́lọ̀ àti tọ̀gá mi yìí ni ìbá ti rí sẹ́ ṣírkù kékeré ni torí kéèyàn ti fi ṣe dọ́gba pẹ̀lú ọlọ́ bákan náà tí ọba sí tàwọn ajá ti ń gbóòrò òní ni àwọn olè yẹn ọba wọlé tí ọba sí tàwọn ajá ti ń gbóòrò òní àwọn olè yẹn ọba ṣírkù kékeré ni. náà. àà ah. ìtumọ̀ kékeré ọ̀yàtọ̀ náà ni ohun kì yọ̀yàn kúrò nínú Islam kì ba àwọn séèyàn jẹ́ ǹjẹ́ máa ṣe sábà bíi kéèyàn wọná ìyàpẹ̀nu láàrin àwọn ahlùsùnà sòṣùwọ̀n tó pọ̀ nínú wọn wọ́n sọ pé ìrìn rẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bíi ti kàbá ìrìsùnà bíi tàwọn ńlá ni ṣùgbọ́n tóbi jù lọ pé ẹni tó bá kórè irú àwọn eléyìí yóò máa bẹ tahtal mashi'a pé ọlọ́run bó ti ọ̀rọ̀ rẹ̀ bó bá ti fẹ́ tó bá wù ó lè kọ́kọ́ jìyà nù nákó tó wà àlùjànnà tó bá sì wù ó lè ti sá àlùjànnà láì wọ nana nínú rẹ̀ ní kárí mi ẹni tí bá ń ṣe kárí mi ṣírkùn asghar ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí àmọ́ èèyàn sàtànà ọwọ́ akú òpòsì kò ṣe ṣírù àbí òye kò ṣe ṣírù kò sì ṣe kékeré ajabo ṣe jẹ náà ṣùgbọ́n ká mọ̀ nípa àwọn tó jẹ bẹ́ẹ̀ tọ́jú ọmọ bẹ́ẹ̀ ó pàtàkì nítorí kó ṣeéṣe kárí nínú àwọn mùsùlùmí ẹni tó ṣe pé yóò ṣe ṣírkù sọlọ tí ò ní mà. anabi sallallahu alayhi wa sallam wọn ni ashirku fi hadhihi al-umma akhfa min dabib namla as-sawda fi laylatin dhalma ala sakhratin sawda ṣírkù tí ó ṣẹlẹ̀ nínú ọjọ́ yìí ọ̀pọ̀ àmọ́ ọwẹ́ ó ju ìrìn àwúrẹ̀ bedu lọ lórí àpáta dúdú lóru tó ṣókùnkùn biribiri yẹn ni pé àárín inú mùsùlùmí ẹni tí ó ṣẹbọ sọlọ tí ó sì ní mọ̀ kó ń ṣẹbọ sọlọ torí ẹ̀ lànà bìí ṣe kọ́ wa nínú àdúrà tá a máa ṣe lójoojúmọ́ allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ọlọ́wọ́ ọba mọ́sádìí rẹ̀ níbi kí n ṣẹbọ sí ọ lámàmà mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ nípa ìwọ ọmọ tèmi ọmọ ẹni kó ṣe é ṣe kí n ṣẹbọ sọlọ kí n má mà ọlọ́run bá foríjì mi torí àdúrà yìí ó yẹ kó wà lẹ́nu wa lójoojúmọ́ ọlọ́run sáàdì rẹ níbi kí n ṣẹbọ sí ọ lámàmà sí mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ nípa èyí ọmọ tèmi ọmọ Thank you. bẹ́ẹ̀ni kò túmọ̀ sí kò túmọ̀ sí kò túmọ̀ sí sẹ́mi pa àwọn wíwà tí wọ́n wà wíwà tí ọ̀dà ni àbí wíwà tó dáa náà tó wíwà tí ni ọlọ́run bá ń bẹ pẹ̀lú a bá wà pẹ̀lú ṣùgbọ́n ọ̀rọ̀ ọkùnrin kan àti kan ní wọn ní dáwà ń kan àfi kí ṣètàn oṣù kẹta wọn ìyẹn ni pé yóò máa ṣe àìdá lọ́sọ̀ọ́ fún wọn nínú ọkàn wọn. àbí òye wọn náà sọ̀rọ̀ sẹ́yìn pé wọ́n kan òun kan náà lọ́wọ́ kan ọ̀nà tó fi mọ̀ pé ṣètàn ti bẹ pẹ̀lú náà pé ọmọ ronú rí yín báyìí kí wọ́n ní kí ló dé tó ní fọwọ́ lọ́wọ́ wò kó o bọ́wọ́ rẹ lẹ̀ àbó yìí tó bá yá ó tún pé a ńgbà tó tẹ̀ sí gba tọwọ́ yìí kí ló dé tó fọwọ́ kan rẹ wò bọ́yọ̀ sara àbí ọ̀sara sẹ́mi pé bẹ́ẹ̀ làṣetá ni ma tó obìnrin náà yóò sì máa fi sí lọ́kàn pé ẹ̀tẹ̀ rí si tí ìbá dudu dùdú àjọṣokù èmi pẹ̀lú rẹ̀ kò sẹ́nìkan oríṣiríṣi tani bẹ pẹ̀lú wọn yẹn aṣ-ṣaytan ìmọ̀ ṣẹlẹ̀ àbí ìṣẹlẹ̀ ẹ̀ dáhùn bẹ́ẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ àbí ìṣẹlẹ̀ tọ́ <laughs> subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka.